aláròye máa wí o. èyí ni àṣírí ìwádìí ohun tó pa Mohbad táwọn oníṣègùn gbé jáde ní báyìí ìrètí ọlọ́jọ́ pípẹ́ táwọn mọ̀lẹ́bí gbajúgbajà òǹkọrin hip hop ní ọ̀làdìmẹ́jì ìlérí olúwa alọ́ba ẹni táwọn èèyàn tún mọ̀ sí Mohbad ní àti àfọkànsí táwọn olólùfẹ́ ọ̀dọ́mọdé olórin ní láti mọ pàtó ohun tó ṣekú pa á ní rèwerèwe lójijì látàrí ìwádìí ìjìnlẹ̀ táwọn oníṣègùn tí wọ́n mọ àṣírí ohun tó lè fa sábàbí ikú ẹnikẹ́ni tí ikú rẹ̀ bá mú ìfura lọ́wọ́ ṣe wọ́n ti gbé àbájáde ìwádìí náà síta báyìí wọ́n sì ti kà á jáde fún gbogbo èèyàn lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù karùn-ún ọdún 2024 yìí àmọ́ ibi tí ọ̀pọ̀ fojú sí ọ̀nà kò gbabẹ̀ pẹ̀lú bí tinútòde yàrá ìgbẹ́jọ́ ìwádìí ikú Mohbad ìyẹn Corona Court of Inquest èyí tó wà ní Candid Johnson Courthouse ládùúgbò ìta ẹlẹ́wà nílùú Ìkòròdú nípínlẹ̀ Èkó ṣe kún fọ́fọ́ fáwọn lọ́ọ̀yà àwọn mọ̀lẹ́bí olóògbé àtàwọn olólùfẹ́ rẹ̀ títí kan àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti àwọn aráàlú kọ̀ọ̀kan níṣe làwọn èèyàn pòṣé tí ìjákulẹ̀ sì hàn lójú wọn nígbà tí wọ́n ka àbájáde àyẹ̀wò náà nítorí èsì àyẹ̀wò ọ̀hún sọ pé kò ṣeé ṣe láti fìdí ohun tó pa Mohbad múlẹ̀ ní pàtó dókítà ọ̀jọ̀gbọ́n Ṣókúnlé Sunday Ṣóyẹmí tó jẹ́ olùkọ́ àgbà ní fásitì ìpínlẹ̀ Èkó Lagos State University LASU tó sì tún jẹ́ ògbóǹkangí nídìí ṣíṣe ìwádìí ìjìnlẹ̀ sí òkú láti mọ ohun tó ṣokùnfà ikú ẹnikẹ́ni ló ka èsì náà jáde kì í ṣe pé wọ́n fẹnu sọ nìkan wọ́n tún gbé fídíò gbogbo bí wọ́n ṣe ṣàyẹ̀wò náà jáde tí wọ́n sì ṣàfihàn gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tí wọ́n gbé sí òkú òǹkọrin náà kí wọ́n tó gbé èsì ọ̀hún jáde dókítà ṣóyẹmí sọ nínú kóló ìgbẹ́jọ́ pé gbogbo ohun tó yẹ ká wò pátá la wò a ṣàyẹ̀wò ẹ̀jẹ̀ rẹ̀ omi ara rẹ̀ omi ojú a yẹ gbogbo ìfun àti àwọn ẹ̀yà ara tó wà nínú rẹ̀ wò kínníkínní títí dé ọpọlọ rẹ̀ àti àwọ̀ rẹ̀ àmọ́ ìpèníjà gidi tá a ní ni pé àwọn nǹkan yìí ti ń jẹrà nígbà tá a fi lọ hú òkú Mohbad torí ọmọkùnrin náà ti kú tó ọjọ́ mẹ́jọ sí mẹ́sàn-án ká tó ṣẹ̀ṣẹ̀ lọ hú òkú rẹ̀ fún àyẹ̀wò bẹ́ẹ̀ ìlànà iṣẹ́ wa ni pé tí a bá fẹ́ rí èsì àyẹ̀wò tó péye a gbọ́dọ̀ tètè ṣe é láàrin wákàtí méjìlá sí wákàtí méjìdínláàádọ́ta tàbí ọjọ́ méjì tí ẹnìkan ti dolóògbé ó ní pẹ̀lú ẹ̀ náà a gbìyànjú láti wò ó bóyá májèlé kan tàbí kẹ́míkà kan ló pa á bẹ́ẹ̀ làwọn tún tọpasẹ̀ ikú rẹ̀ dé orí bóyá wọ́n gún un lọ́bẹ pa tàbí bóyá wọ́n yín in lọ́rùn tàbí fún un lọ́rùn àmọ́ kò sí nǹkan kan tó fìdí èyí múlẹ̀ rárá gbogbo àyẹ̀wò náà kò gbé èsì pàtó kan jáde èyí sì jẹ́ nítorí àwọn ẹ̀yà ara tó ti díbàjẹ́ nígbà tá a fi hù àmọ́ ṣá o dókítà náà sọ ohun kan ṣoṣo tó kù tí àyẹ̀wò ìjìnlẹ̀ míì tún lè fi hàn ni bóyá àwọn oògùn àti egbòogi tí wọ́n lò fún kẹ́yìn ló gbòdì lára rẹ̀ lójijì àmọ́ nígbà táwọn yẹ àyẹ̀wò gbogbo egbòogi tó wọ ara rẹ̀ kẹ́yìn wò ìwádìí fi hàn pé lóòótọ́ ni wọ́n fún un láwọn oògùn kan ṣùgbọ́n ìwọ̀n tí wọ́n fún un kò pọ̀ tó èyí tó lè gbòdì lọ́nà lílágbára lára olóògbé náà débi tí ikú yóò fi pa ojú rẹ̀ dé lójijì bẹ́ẹ̀ lórí èyí ó ní àwọn ìwádìí ìjìnlẹ̀ míì tún sì lè wáyé lápá ibẹ̀ yẹn bẹ́ẹ̀ ni dókítà yìí yànnàná àbájáde ohun tó pa Mohbad tí gbogbo ayé ti ń retí o. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online TV.